ìyìn àtọpẹ́ ló yẹ fọ́lọ́run ọba bẹ́ẹ̀ ni o torí pé tá a bá ti wò ó sọ́tún sósì a rí pé kò sí mímọ̀ ṣe wa nínú gbogbo tí ó ń ṣẹlẹ̀ ní àyíká wa Ọlọ́run ọba ni ká fọpẹ́ fún bá a dẹ ṣe ń fọpẹ́ fún ká tún máa kí n pé olúwo ṣe tó dá mi sí dọjọ́ ti tòní tá fi ń ṣe happy new month a kú oṣù tuntun tí a bá ti rí pé oṣù tuntun bó ṣe wọlé ẹ rí pé àwa fúnra wa gan ẹ rí pé ọ̀tún ọ̀tún láyọ̀ you know Orísun bá ṣe máa yọ lọ́tún mo dẹ ṣe ń sọ̀rọ̀ mo tún wò ó to me, you know, to my right. Mo tún ní nǹkan ọ̀tún, ẹni ọ̀tún, you know, bẹ́ẹ̀ ọ̀tún. Yóò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo lágọ̀ọ́ oh, rẹ̀. Bẹ́ẹ̀ ọ̀tún. Mo láì bẹ́ẹ̀ ọ̀tún. Sílẹ̀ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ọ̀tún. Kí ni mo lè fún wọn náà? Uh, bú ọ̀tún. Mi fẹ́ mi fẹ́ fún ẹ̀bù náà náà. Jọ fún mi, fún mi bú ọ̀tún, fún mi bú ọ̀tún. Ó kì í jẹ́ fún ẹ̀bù ọ̀tún, mo yẹ ẹ lé ni. Oh no. <laughs> Bẹ́ẹ̀ni tó ń wípé ẹ kú òwúrọ̀ torí wípé ẹ kú òwúrọ̀ gangan òun náà ni ètò bẹ́ẹ̀ ni wọ́n ní ẹni tó bá máa ṣèbà òwúrọ̀ á ṣe kí ni ẹni bá máa ṣèbà òwúrọ̀ á ṣe kí ni. a ṣe you know ti fẹ́ ẹni tó bá máa ṣèbà òwúrọ̀ á ṣe kí ni. you know a tún ṣe you know. wọ́n ní òwúrọ̀ lọ́jọ́ ẹni màá ríre o ẹni máa ní o ṣé ká kúkú lọ pé orin ẹ̀ ń gbà. àṣebà òwúrọ̀ o tó òwúrọ̀ lọ́jọ́ ẹni tó bá máa rí aṣe kí ni. àṣebà dára so àtúwálé àṣàlùt àgbè fún. àti tọ́lé rà bẹ́ẹ̀ ni lágbára náà ire lójú owó rí ire lójú gbogbo wa máa máa rí. Mhm. ẹ gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù ọmọ iléèwé gbogbo ẹ̀yin tẹ́ ń wáṣẹ́ òwúrọ̀ lọ́jọ́ gangan ó ti yẹ mo kí yín pé ẹ kú òwúrọ̀ ẹ jẹ́ ká tètè dìde ẹ jẹ́ kí ni ẹ tètè dìde ẹ má ṣọ̀lẹ ká gbé bọ́dì àmọ́ kẹ́ tó gbé bọ́dì yín tán ẹ má gbàgbé láti wètò yìí ẹ tẹ́ bá sì ń pẹ́ láti táìmù yìí wọ táìmù tá a máa fi ṣetán ẹ tí pẹ̀ ń bíṣẹ́ ọ̀gá yóò lè sáàkì yín ẹ sọ fún páyìkì àti tìfẹ́ lẹ̀wọ̀n kí ló lórí Orísun. bólúwa ti fẹ́ ta ní ọmọ lórúkọ tèmi ẹni pè mí ní MC ti fẹ́ MC onírùgbọ̀ yẹ ó kẹ́ lójú abóhùnmáwòrán yìí tẹ́ ẹ bá dẹ̀ ti wọ̀ ẹ́ rí pé lọ́tún lọ́tún ní irùngbọ̀n mi ti ń gùn díẹ̀ díẹ̀ sí i àbí kí lẹ́nu mú ẹ̀yìn tèmi. fẹ́ nǹkan tó máa ṣe ń sìn ṣe bó ṣe ń gùn yẹn wàá wá fi ọṣẹ sí yàwá retouch <laughs> fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ nítorí ìlú ẹ̀rì bí bá ṣe bẹ̀rẹ̀ ọwọ́ vibe ginger tá a bẹ̀rẹ̀ energy tá a fi bẹ̀rẹ̀ okun tá a fi bẹ̀rẹ̀ pé ọ̀tún ni ẹ ní tẹ́lẹ̀ ẹ ti mọ ohun tá máa ń ṣe ní àárọ̀ láago mẹ́jọ sí aago mẹ́sàn-án ṣùgbọ́n ní bá ṣe wà yìí you know ní lọ́lọ́ yìí you know ní wáyìí nísinsìnyí social media september la ń ṣe sms níbi tí a ti máa láǹfààní láti pín ohun gbogbo tó ń lórí social media bó bá ṣe ń lọ báyà as e dey hot ẹ bó bá dẹ̀ hot tó bá dẹ̀ cold tó bá dẹ̀ warm ẹni ẹni àkàṣà àgbẹ̀ wa fún yín àbí. ṣe ni pé tó bá hot ó lè máa fẹ́. àmà fatẹ́gùn sí i <laughs> kọ́mọ fẹ́ wọ́n máa jó wa lẹ́nu. wọ́n máa jó wọn lẹ́nu ó ti yẹ káwọn yẹn má bàa sè. ṣé yín mọ̀ pé tẹ bá ṣẹ̀ṣẹ̀ ń jẹ́ nǹkan tó hot bí tó ṣe ń hot lọ́lọ́ tẹ bá ti fi sẹ́nu àwọn ṣẹ́yàwó tá bá ti expert dáadáa báyìí ó ní bá ṣe máa ń gbé sẹ́nu tá bá ti rárá fi sẹ́nu wàá sẹ́ máa fi wàá máa s sáré fi àwọn yẹn máa fi fẹ́. màmá o so kò ní ṣe àwọn. ẹ ti bá mi gbé e fáyìnkẹ́ ibi ti gbé e fáyìnkẹ́ ti pẹ́. kò ní ṣe àwọn kò ní ṣe àwọn yẹn. irú ẹ̀yin ẹ lè jẹ ẹran jẹ ẹran tó gbóná. bá ti sun jàrá yìí tó bá ti ní mọ́mí ẹran tí mo fẹ́ lélẹ̀ tó bá ti lọ́ sọ mi ń bá wọn pọ̀n. oní oh, plan. àyìnkẹ́ ó ti débi ẹ̀mí kan èkúté ni ó. <laughs> èkúté ilé lọ wáyìnkẹ́ ẹ wo ṣé bá ti rí pé kò sọ́gbọ́n tá à lè dá ohun gbọ̀ngàn ló túmọ̀ sí pé ní ilé ayé yìí àwọn èèyàn ń dá ọgbọ́n oríṣiríṣi láti ẹ̀ ti lè kó ọ̀rọ̀ jọ ohun gbọ̀ngàn ló máa mú wa sí orí nǹkan tá a fẹ́ sọ lórí ètò lónìí kídẹ̀ nǹkan tá a fẹ́ gbéyàwó ni pé what I ordered for ọ̀tọ̀ nìkan tí mo receive versus what I got what I ordered versus what I what I got nǹkan tí mo sọ pé mo fẹ́ you know. àti nǹkan tí wọ́n fún mi pé ókè o mo fẹ́ nǹkan nǹkan tó dẹ́ fún mi rẹ̀ mi á bí wọ́n tó bá fún mi ní nǹkan tó yẹ kó máa ní kí ni mo gbé kílẹ̀ jù. ẹ eh, wọ́n lè máa rò pé nǹkan tí wọ́n fẹ́ yẹn nǹkan tí wọ́n fẹ́ yẹn bóyá nǹkan ló need kó wá wo inú need yẹn kó wà ní ọkàn ẹ kó wọ́n pé nǹkan tó fit yẹn rí. wọ́n járí lóde olùmọ̀ràn ọkàn àbí ti fẹ́. ẹ wo àlè sọ ogun gbogbo èèyàn kan ló wẹjú àwọn kan wà tó wẹjú àwọn kan wọn kan ló wẹjú jọdúrọ náà èmi ò wẹjú o ṣùgbọ́n láì wẹjú mi nǹkan kan ojú mi rí nǹkan ṣe mí ó ṣe mí kí nìkan tó ṣe mí kankan bí mi ó bèè ó bèè mo rí <laughs> píṣọ̀ kan online nínú ẹnìkan tó lóun ṣe òun fẹ́ ṣe ké òun fẹ́ ṣe birthday òun àmẹ́ ó wá ní à mọ spiderman tó máa ń takùn kiri alátakùn ìyá tí tí tẹ́ tẹ́ bẹ́ẹ̀ spiderman spiderman ó pọ̀ ayi ọmọ spiderman èyí tó lẹ́nu wọn bá lóun fẹ́ spiderman cake. Spiderman cake tó bẹ̀rẹ̀ fún cake tó bẹ̀rẹ̀ fún wọ́n bá fi kíní kan tó jọ bí àrólé Spiderman. <laughs> no ti fẹ́ kọ́ tó ṣẹlẹ̀ ni pé sórí original coke coke coke <laughs> sórí original Spiderman cake yẹn wàá rí pé Spiderman yẹn ó dúró rè ó dúró ok ó fọwọ́ ṣọlọ́ra. ṣọwárí èyí tí wọ́n wá ṣe fún yẹn wọ́n nà yẹn lóògùn wọ́n ti lọ Spiderman nìkan. ọ̀sán àìpéṣe ló wọ́. ipa ti ká Spiderman. <laughs> bóyá ibi tó ti ń takùn kiri. kò lè jẹ́ pé Spiderman rèé kọ́kúrọ́sọ rèé. <laughs> antman lele. torí ọwọ́ ti gba Spiderman ọwọ́ òde kí n gba Spiderman in fact kì í ṣe Spiderman nìkan mo rí lè. Hmm? tí ìfẹ́ hmm. ibi tó ti ta okùn kiri ló ti nà ní nǹkan. o oh, o oh, o oh. ìyẹn túmọ̀ sí pé bá a bá ń takùn hmm. ká máa ṣọ́ra ah, òwe àgbà òwe àkàlàmà. mo dẹ̀ tún rí nǹkan mi bẹ́ẹ̀ kí ni wọ́n rí. E, èmi ń wo mo rí múfì kan tí mo ti wò rí boss baby boss baby tí mo mọ̀ ah, ojú boss baby <laughs> orí mo. sori hmm. original yẹn round face nìyẹn ní. <laughs> orí orí ilé wa dàbí ọ̀blọ́ngì. ọ̀blọ́ngì. láì <laughs> jọ ọ̀blọ́ngọ́tà kí ló dé ẹ̀yà ara ẹ̀yà ara ilé ẹ̀jọ̀ ẹ bá bọ̀ á kí ló ṣẹlẹ̀ gangan bá a bá ní nǹkan e la fẹ́ ẹ má fún wa ní bíi ẹ. ojú èèyàn ti rí tó. ah ojú o. no ok jẹ́ka jẹ́ka jẹ́ka rò báyìí jẹ́ka rò báyìí. sori kò ṣe gbogbo nǹkan tá à ń rí online sórí ìgbà míì tó bá ọ̀dà nǹkan online mhm. hmm, pé òkè mo ọ̀dà nǹkan mhm. bó kò tẹ̀ ṣe online kò lè ọ̀dà anywhere pé mo ọ̀dà nǹkan àwọn ẹlòmíì ọ̀ máa ṣe nǹkan tó fẹ́ tẹ́ pé inú ẹ̀ máa dùn that make sense ó máa make sense mm. a lè sọ pé bí gbogbo ẹ̀ ṣe ń rí nìyẹn mm. àmọ́ púpọ̀ nù ẹ̀ ti fẹ́ ojú tèmi kan ti rí tó. kí lójú rẹ rí sọ́kùnrin kó má lọ jẹ́ gbójú tèmi nìkan lórí ìrìkú <laughs> ó wàá béèrè pé òkè bó ṣe raṣọ yẹn inú ẹ̀ á ti máa dùn pé ah aṣọ ló sẹ́yìn. wá ti máa imagine perfect shape tó ṣe máa ṣe gbé ah. wá ti wò pé ah aṣọ ìbá sọ sára nìkẹ́ babes don't lie táṣọ ìbá sọ sára nìkẹ́ ó eh? máa dúró re ni àmọ́ gbàtọ̀ bá ìwọ <laughs> náà àwọn pípọ̀ yẹn wọ́n máa bá ṣèpù ẹ̀jẹ̀ máa ṣàn yẹn lára ni wọ́n mọ̀ pé ṣe ṣèpù ẹ̀ lórí báyìí. irọ́ ó mọ̀ pé mo sọ níbẹ̀rẹ̀ tó ń pé àníyàn kan ni ìwọ rò bóyá lẹ̀pa ló fìtì ẹ àwọn tí wọ́n pẹ́ àpò ló fìtì. <laughs> wọ́n ti wà ní ọ̀kọ̀ ẹgbẹ́ àpò ló àpò ní torí náà ní ọ̀pọ̀ ìgbà bá a bá ṣe sọ pé um, um, mo fẹ́ báàgì yìí mo fẹ́ bàtà yìí mo fẹ́ aṣọ yìí hmm. ká máa rò ó pé bí ò bá lọ jẹ́ bẹ́ẹ̀ ó bá lọ yíwọ́ ó bá lọ jẹ́ pé olúwa rẹ̀ ó ti ní patí òde tó lọ lọ́la o dẹ̀ lọ ọ́dà lẹ́ni mo ti gbọ́kàn sí. ti fẹ́ hmm. kó ti wá lọ jẹ́ pé mo ti lówó àbẹ́kọ̀ tí mo fẹ́ lọ hmm. tí mo ti picture bí gbogbo aṣọ yẹn ṣe máa rí lára mi. Hmm, o ti sọ fún tailor o tuntun snap ẹ o send ẹ sí tailor pé oh, tailor. kó wá dìgbà pàtí kó wá gbé ìgbẹ́kúgbẹ́ wá fún mi ọmọ kan tẹ́wọ̀ bá ń ṣe pé ìsìn wálé yàn wò. àní pé ní ìgbẹ́kúgbẹ́ àníyàn la máa pè é. wọ́n ṣe ó tẹ̀ ti ṣẹlẹ̀ sí wọ́rí kò ọ́dà nǹkan. ẹ ẹ èmi ò ní sábà ọ́dà kí ló máa ń ṣe. mi ò ń sábà ọ̀dà lórí òpin àyà mi ò kì í jẹ́ lẹ́sìn mi ẹ̀mí mi á mọ̀ gbọ́n ni nígbà mo ti rọ́ọ̀mù èèyàn tó ti ṣẹlẹ̀ sí láyìíká mi nígbà èèyàn náà mo fẹ́ ra gíláṣìsì mo fẹ́ ra gojú ìgojú títí rí báyìí oh. nígbà wọn fi máa gbé gojú wá fún un ó bá jẹ́ ìgojú àwọn bàbá tó máa fi ń kàwé yẹn àwọn ìgojú tó dàbí recommended. àwọn ìgojú bàbá sàlàyé àtijọ́ wọn. Awólọ́wọ̀ <laughs> ibẹ̀ mo ti fura pé kó má jẹ́ pé ibi tó fẹ́ gbà mú mi rè nígbà mo máa rí pé ó ti wọ́n ó wọ́n fọ́wọn èèyàn kó má jẹ́ pé yóò padà wọ́n fèmí náà mo yà ń ṣọ́ra ṣe. ọlọ́njọ́fà bọ́ ti fẹ́ ta bá sọ pé ká wò ó tó mm. tọ̀ ṣé o ráwọn tó máa ń ta nǹkan yìí mm. ah, nǹkan nǹkan ni mm. ṣé èmi máa ń sọ gbogbo ìgbà ẹ má máa jẹ́ ká máa wùwẹ̀ èpè ó dára kẹ́kú wá sọ wípé ókè o ẹ jọ nǹkan tẹ rí yìí o agbára mi ò gbé mi ò lè ṣe bá àwọn ẹlòmíì tó rí owó tó fẹ́ gbà àtọwọ́ delivery money delivery money yẹn dẹ̀ jẹ́ ó jẹ́ wá ti ro gbogbo ẹ̀ pọ̀ owó tó fẹ́ gbà tọwọ́ delivery money wọn ò ní lè sọ pé kinní yìí o kò oh. lè rí bẹ́ẹ̀ ṣe rò ó ẹ má wulẹ̀ wá ká ṣe kinní ọmọ wa fún yín ní nǹkan tí ó dà kó tẹ̀ tó kọ́ wá fi original gangan àwọn fúnra wọn original yẹn lọ́ máa fi polówó ok. wọ́n dẹ̀ ní plan fún ẹ. <laughs> fúnra fúnra wọn náà máa gbé ọ̀ríjínà yẹn ọ máa gbé ọ̀ríjínà yẹn síbẹ̀ pé òkè ìwọ náà máa ti wò pé since tó ti jẹ́ pọ̀ ti fi polówó àwọn náà ní. Hmm, àṣé set up ni. ọ tiẹ̀ síwájú ni pé òkè wàá ọ̀dà. wọ́n á tún pé ah, ṣé ilẹ̀ ọ̀dà. gown <laughs> tí ó ní net tó make sense yẹn bẹ́ẹ̀ ni um, mo rí price yìí pé eh, five thousand naira mo ti rí mi gan tó jẹ́ pé eight thousand mo pé àwọn ilé ìfẹ́ gbà mí ni but mo rí pé five thousand ni ẹ̀yìn tàtí ẹ bá mi. tífẹ́ o tún wá mọ kankan mm. mo ti ní àǹfààní láti rí bí àwọn pípọ̀ ìṣe máa ń ṣe iṣẹ́ mm. ọjọ́ yẹn mo lọ sí Yaba Yaba ni mo lọ mo fẹ́ lọ ra nǹkan mo ṣáà rí tí àǹtí yẹn ń sáré káàkiri gàgàgàgàgà tí o kọ́kọ́ gbé kí ló ń ṣẹlẹ̀ ṣé kò sí wàhálà ọmọ èmi èmi láìkí mọ̀ béèrè ọ̀rọ̀ gan because mo ti rí i pé confusion gan ti dé bá àǹtí yẹn àǹtí ẹ̀jọ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé ẹni yìí lọ ọ́dà nǹkan lọ́wọ́ àǹtí mm. àǹtí ṣẹ̀ lọ gbé kó máa lọ ran màtíríà tẹni yìí kọ́ ni wọ́n lò ẹni yìí ó dàbí pé ẹni tó ní wàhálà gidi ni ó ti fòrò ẹ̀mí àti ó ti fòrò ẹ̀mí àti yẹn àti bá ń sáré borí bó ká ó mímí kò pé kí ni tẹ bá mọ̀ pé ẹ lè ṣe ẹ ṣe kúkú gbélé ṣé ọ̀ràn yàn ni. ipò rúru ọkàn ti dé bá wọn. ṣé ọ̀ràn yàn ni tó bá dẹ̀ rí ibi tí gbogbo ọmọ akórìjọ sí tí wọ́n ti máa máa bẹ́ẹ̀ sẹ́ẹ̀tì ẹ̀. nǹkan tí mo máa gbórúkọ ẹ ni ipò rúru special. <laughs> tó bá rí ibi tó máa kórìjọ sí tí wọ́n ti máa máa sẹ́ẹ̀tì ẹ̀ ṣùtọ́ àmọ́ tó tún máa ń ṣe sí àwọn tó ti mọ̀ pẹ́lẹ́gbẹ́ kẹ́jẹ́bú làwọn fẹ́ ṣe èyí hm. owó ọ̀ríjínà tó rí gangan hm. lọ́ máa pè hm. bóyá orí nǹkan ká sọ pé òkè over original worry ẹ over original worry kìíní ẹ wọ́n pè ní five hundred thousand ẹ dẹ̀ mọ̀ pé ẹ lè ṣe kìíní yẹn up to standard standard yẹn instead of kọ́ wá sọ pé ókè o. Ah. alábùúrò kọtẹ rí ẹ alábùúrò kọtẹ ní àbí kọ́sì ni ẹ o. sọ ma jẹ pé kọtẹ rí ẹ abara òǹkà ṣẹ́ni tó wá fi five hundred thousand sílẹ̀ tó fi rò pé òun fẹ́ raṣọ tó tó full of diamonds. you know kó wà lọ́wọ́ kó rírọ owó ẹ̀yọ. ó lè jẹ́ pé lẹ́kẹ̀ lọ. <laughs> ìlẹ̀kẹ̀ sọ́wọ́ ọwọ́ ìyẹn ní ọmọdé. <laughs> ó lè jẹ́ pé lẹ́kẹ̀ lọ tó sí. iye ò tiẹ̀ tó. ọba ní kéèyàn máa ṣe nǹkan tí ó yẹ kéèyàn ṣe. iye ò tiẹ̀ tó ẹni tó ń béèrè fún aṣọ <laughs> ó ti rí picture celebrity kan tó make sense. mo rí ìlú mọ̀ọ́ká kan ó rí. bó ṣe wá rí picture yẹn fún wa pé ah ọmọkùnrin ló single ẹ̀ yọ ọdọ́ wọn bá bó lè mi kò ṣe má single ẹ̀ sórí láì wò ó pé òun ní six packs. sórí ìwọ ní sórí original ẹni ẹ ní six packs. ìwọ ní amusement park. iye àwọn ní amusement park. àwọn ní amusement park <laughs> àwọn ní car park. bàbá ìṣẹ̀lẹ̀ ni ẹ ti fẹ́ o tó tún wá mọ nǹkan tó máa ń bí mi nínú ni wípé mm. tó bá wá sọ fún wọn pé ok nǹkan tí mo order fún mm. kọlẹ̀ fún mi yìí mm-hmm. nǹkan tí mo order kọlẹ̀ fún mi wọ́n á tó wá máa bẹ́ẹ̀ fà á ó lè ní irọ́ o ẹ̀yin ò ní ṣépù yẹn ó lè ní irọ́ no no no no ẹ̀yin ò ní ṣépù yẹn tẹ bá rẹ tó wà nù aṣọ yẹn ẹ máa rí pé flat ọmọ ẹ in fact ó fẹ́ match mẹ́yìn ẹ̀ mm. ok. sori kó má dàbí ẹ ń pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ibo tí ń dùn wá la ṣe ń sọ o ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin ara lẹ́tẹ̀ ń wò wá ọ̀rọ̀ yìí a ṣẹ̀ bẹ̀rẹ̀ pé tá a bá fi máa kọ́ sí ọ̀rọ̀ ẹ̀yin kò rí i pé yàtọ̀ sí pé ìta fi ń ṣeré tá à ń sọ̀rọ̀ tá à ń rẹ́rìn ẹ̀rì ń gbọ́rọ̀ tó ṣe kókó kan ni ẹ̀jẹ̀ asáré dókè lọ́wọ́n àbí tá a bá fi máa padà wá ètò ìṣìn tẹ̀síwájú à ń bọ̀.